mo dúpẹ́ lọ́dọ̀ rẹ ọba mo dúpẹ́ lọ́dọ̀ rẹ ọba orúkọ mi Fatima bọ́lí mò ń tà bọ́lí àtẹ̀pà ah, ó ti tóbi twenty years báyìí. Oh, náà ni bó ṣe mọ náà là ń fi ń bọ́ àwọn ọmọ là ń fi ń wa. gbàtà gbọ́n rẹ̀ wọ́n lẹ́rẹ́ fi ká fi ṣe okòwò ká fi rajà ká mo gbàgbọ́ sọ́dọ̀ ọlọ́run kó máa fún mi lórí yẹn fi wá bá mi dúró sí mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé yóò fi rajà adúpẹ́ lọ́wọ́ wọn náà ni pé wọ́n ṣe wọ́n ṣèlérí wọ́n dẹ̀ mọṣẹ́ fún wa ẹlẹ́wọ̀n jẹ́ kán máa rí adúpẹ́ lọ́wọ́ wọn pẹ̀lú ìtàn gbé kalẹ̀ fún wa tí wọ́n fi ràn wá lọ́wọ́ yìí ẹ ṣé o ìjọba o ẹ ṣé o trader money.